ìjà ńlá ó ti bẹ́ sílẹ̀ láàrin àwọn gbajúmọ̀ òṣèré tíátà yorùbá méjì ni Jayé Kútì àti Yomi Fábíyì lórí bí àwọn gbajúmọ̀ àgbà òṣèré tíátà yorùbá àwọn bíi Ìyá Gbóǹkan Parí Olódó Alápinni Òòṣà Lálùdé Ògúnjìmí Alébíoṣù àtàwọn míì bẹ́ẹ̀ ló ṣe ń tọrọ owó lórí ẹ̀rọ ayélujára pé káwọn èèyàn dìde ìrànlọ́wọ́ fáwọn láti kọ́lé láti ra mọ́tò nítorí àtijẹ àtimu ó nira fún àwọn pẹ̀lú báwọn ṣe ní orúkọ tó ní ọjọ́ sátidé àná yìí ti ṣe ọjọ́ kẹjọ oṣù keje ọdún two thousand and twenty-three ìní Jayé Kútì máa gba orí ẹ̀rọ ayélujára lọ tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí àwọn gbajúmọ̀ òṣèré tíátà náà pé kò dára bí wọ́n ṣe ń tọrọ owó nítorí pé wọ́n ń ba àwọn lójú jẹ́ wọ́n sì ń dojú ti àwọn táwọn jẹ́ òṣèré ẹgbẹ́ wọn Jayé Kútì ní iṣẹ́ táwọn ń ṣe yóò yẹ kán ti mọ̀ pé kì í ṣiṣẹ́ tó ní owó ìfẹ̀yìntì táwọn olóyìnbó ń pè ní pension ó ní ó jẹ́ kàyéfì pé àwọn gbajúmọ̀ òṣèré náà lè máa tọrọ owó nítorí pé ọ̀pọ̀ wọn láti rówó lásìkò tí wọ́n wà lọ́dọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ìranù ni wọ́n fowó wọn ṣe ó ní dípò kí ọ̀pọ̀ wọn kàn fowó tó àwọn ọmọ wọn pàápàá nílé ìwé kí ọjọ́ alẹ́ wọn lè dáa káwọn ọmọ wọn lè tọ́jú wọn lọ́jọ́ alẹ́ bíi tàsìkò yìí ó ní ìṣekúṣe ni wọ́n fowó wọn ṣe Yàyé Kútì ní bóun ṣe wà yìí òun rí owó bẹ́ẹ̀ lòun ti ń fi owó òun ti fi ń de nǹkan mọ́lẹ̀ ní ìmúrasílẹ̀ fún ìgbà tóun náà bá dàgbà ó ní gbogbo èyí ni làwọn àgbà òṣèré tíátà náà kò ṣe nígbà tí wọ́n ń rówó tí wọ́n wà ní ọ̀dọ́ tó sì ní wọ́n wá ń fi arúgbó ara kan fi ń jìyà báyìí gbàrà tí Táyé Kútì tó bọ ẹnu àtẹ́lu àwọn gbajúmọ̀ òṣèré tíátà yìí ìní Yomi Fábíyì náà máa fún lésì bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ yọ Táyé Kútì ṣùgbọ́n lórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ Yomi Fábíyì ní béèyàn kò bá lè ṣèrànlọ́wọ́ fáwọn gbajúmọ̀ òṣèré náà kó má ṣe dákún ìṣòro wọn. Yomi Fabiyi ní kò sí nǹkan tó burú nínú báwọn òṣèré tíátà náà ṣe ń tọrọ owó ó ní ó sàn ju kí wọ́n lọ ṣèṣekúṣe bóyá kán lọ gbóògùn olóró kán lu jìbìtì tàbí kán ṣe àwọn nǹkan tí ò bófin mu láti rówó lọ. Yomi Fabiyi ó wá jẹ́ kó di mọ̀ pé ní ti Jayé Kútì tí kò mọ̀ ni pé iṣẹ́ táwọn gbajúmọ̀ àgbà òṣèré tíátà náà ṣe àwọn aláyédèrú ìyẹn àwọn pirates àwọn ló bàá jẹ́ tó jẹ́ pé wọ́n ń tà á tí ò jẹ́ kí wọ́n jèrè oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ láàrin ọ̀rọ̀ tí Jayé Kútì àti Yomi Fabiyi sọ tó sì jẹ́ pé báwọn kan ṣe ń ṣàtìlẹ́yìn fún Jayé Kútì pé òdodo ọ̀rọ̀ ló sọ kò yẹ káwọn àgbà òṣèré tíátà náà máa tọrọ owó pé níbo làwọn ẹbí wọn wà àtàwọn ọmọ wọn ni làwọn míín ṣàtìlẹ́yìn fún Yomi Fabiyi pé ó lẹ́tọ̀ọ́ báwọn àgbà òṣèré tíátà náà bí wọ́n ṣe ń tọrọ owó nítorí pé èèyàn kì í fi ọwọ́ tó bá ń dùn sábẹ́ aṣọ.